أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run bá àdékèkè ọlọ́run bá àti rí ajẹ́gẹ́fẹ́ ọlọ́run kọmọ bá nẹ́bí wa mọ̀ṣánmàdì sallallahu alaihi wa sallam àti àwọn ará ilẹ̀ nẹ́bí àtàwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wa sallam àti gbogbo olùdókòrò nẹ́bí sallallahu alaihi wa sallam títí di ọjọ́ pẹ̀lú àtẹ̀yàmà تفسير سورة الكهف ìtumọ̀ سورة الكهف ọ̀nà ni a ti àlàyé fúnra wa lọ a ti bá àlàyé sura náà di àyà ẹlẹ́ẹ̀karùn-ún-lógójì إن شاء الله تعالى látòrí àyà ẹlẹ́ẹ̀karùn-ún-lógójì ti abadé yìí tàbíkásọ pé agúnlẹ̀ adúró sórí ayà ẹlẹ́kẹrìnlẹ́ ní ẹlẹ́kẹrìnlẹ́ ní àádọ́ta ẹlẹ́kẹrìnlẹ́ ní ọgbọ̀n olábádé tẹ́lẹ̀ tó wá tẹ̀síwájú láti fi ayẹ ẹlẹ́kẹrìnlẹ́ Thank you.

الشيء الذي خلقك من

náà alhamdulillah ah, àlàyé tí a bá lọ kò náà ni ìtàn ọkùnrin méjì tọ́lọ́wọ́n bá lè fẹ́lá tó pa Nábì sallallahu alaihi wasallam láti láti sọ mọ́ àjúmọ́ ẹ̀ nítorí kí a lè bá kẹ́kọ̀ọ́ látara ìtàn náà ọlọ́wọ́n bá lè ọkùnrin tó yẹ sí pé ọlọ́wọ́ba nífẹ́lá ó fún ní owó ọkùnrin tọ́lọ́wọ́ba nífẹ́lá fún láríṣìkì ẹni tọ́lọ́wọ́ba nífẹ́lá tó tẹ́ ọrọ̀ ayé lẹ̀ fún tó wá ń ṣe gíraga sí ẹni kéjì rẹ̀ tí ọlọ́wọ́ba nífẹ́lá tí ò tẹ́ ayé lẹ̀ fún ẹni tọ́lọ́wọ́ba nífẹ́lá fún lówó yìí tọ́lọ́wọ́ba nífẹ́lá fún láyé yìí ọwá jẹ́ aláìgbàgbọ́ sọ́lọ́run ba ọwá ń ṣe gbéraga sí ẹni tó jẹ́ olùgbàgbọ́ sí ọlọ́run ba àmọ́ tí ọlọ́run ba lè láyé ọlọ́run ba sallallahu alaihi wasallam kó pàtẹ̀ fún àwọn ìfúnmẹ́ nítorí wípé ọ̀rọ̀ tí ọlọ́run ba lè tẹ́lá ń bábọ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n lọ bá nábi sallallahu alaihi wasallam wípá wọn fẹ́ gba islam àmọ́ tó ẹ́sì pé wọ́n ń ṣe ìgbéraga pé àwọn onímọ̀ ìgbògbó pẹ̀lú àwọn aláìní tó jẹ́ olùgbàgbọ́ lọ́lọ́wọ́n malikẹ́ sallallahu alaihi wasallam pé kó sọ̀tọ̀ fún wọn nípa àwọn tó ti sáájú lọ síwájú àsìkò nábi sallallahu alaihi wasallam ẹni tó ní ayé ṣeré báyìí náà ọlọ́run bá fẹ́ káwà náà kẹ́kọ̀ọ́ pé tọ́lọ́run bá lè kẹ́lá fún yẹn lọ́rọ̀ ayé kò túmọ̀ sí pé olóore ju ẹni tí ọlọ́run bá lè kẹ́lá òkun lọ́rọ̀ ayé àmọ́tọ́jọ́ kóhùn tó lù páyọ ọlọ́run bá lọ ó sì gbọ́dọ̀ ṣe gbéraga sí téèyàn bá fẹ́ pẹ̀ ìbínú ọlọ́run bá ó gbọ́dọ̀ ṣe gbéraga sí tọ́lọ́run bá lè kẹ́kọ̀ọ́ ìpé gbogbo tá a bá ní nínú ọrọ̀ ayé kájẹ́ni tí ó rẹ̀ ìyapa wálẹ̀ fún ọlọ́run ọba àti fún àwọn mùsùlùmí ẹgbẹ́ wa àti fún àwọn ọmọ ènìyàn ẹgbẹ́ wa bákanáà ká má ṣe fi àjá sí wọn ọlọ́run ọba àdékẹ́lá fún ọkùnrin tó jẹ́ aláìgbàgbọ́ sí ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba fún ní ọgbà oko méjì tó kún fún àwọn nǹkan gẹ́gẹ́ bí èso ẹ̀yìnàbì àti èso gàbínà bákanáà oríṣiríṣi àwọn irúgbìn ló tún wá wà ní ọgbà oko yìí léè tó jẹ́ sí pé àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan ọrọ̀ ajé ni àwọn nǹkan tó kúté èèyàn bá ní èèyàn ti dolówó nìyẹn ọlọ́wọ́n bá lékẹ́lá tó wá mú odò tó tó wá mú gba àrí kò kọjá léè tó jẹ́ sí pé ọkùnrin yóò ní kò bùkátà wàhálà kankan láti máa fún àwọn nǹkan ọ̀gbìn yìí géètì wọn ó rọrùn fún láti máa bu omi láti máa fi láti máa fi wọ́n àwọn nǹkan kó rẹ̀ tí ó bá wọn kẹ́ sí máa ṣe dáadáa ọlọ́run bá wá dì sáyìn ọgbà yìí ọlọ́run bá lékẹ́lá wá ṣe ọgbà oko ìlẹ́ṣọ́ dépò wípé ọwá já sí owó ńláńlá ọjá sí ọrọ̀ ajé ńláńlá fún ọkùnrin aláìnígbàgbọ́ sí ọlọ́run báyìí wàdákọ́lá jannata síwájú ayà yìí ọlọ́run bá wá jẹ́ pé ìkéníkejì àwọn ọgbà oko méjèèjì

ó sàbòsí tẹ́mi ara ẹ̀tọ́lọ́ ọba lè kíra ń pé ó jí aláìgbàgbọ́ sí gbogbo ẹnikẹ́ni tí ó bá ń jí aláìgbàgbọ́ sí irú ẹni bẹ́ẹ̀ ti sàbòsí àbòsí ló ṣe tẹ́mi ara ọba rẹ̀ ma azunnu ai ma a'taqidu dhannu bí báyìí ìtumọ̀ rẹ̀ ní al-i'tiqad kéde pé kéde dhannu eléyìí tí ó túmọ̀ sí iyèméjì eléyìí túmọ̀ sí pé ma a'taqidu èmi ò nígbàgbọ́ pé gbogbo eléyìí èmi ò nígbàgbọ́ pé lè parun eléyìí ò lè parun láíláì ó ní àwọwó ilé gan ó dà bá gbàrẹ bá wọ́n gan anàmówó bá gbàrẹ bá wọ́n owó yìí àgbàdó sì rá síbẹ̀ owó tó wọ́n là ń gbàdó àkágbàrẹ mọ́wọ̀ wallahi lazim kò sí bówó se lè tó tọ́lọ́wọ́n bá lékẹ́ bá fẹ́ parẹ́ láàrin káàdìjú ká lajú báyìí ọlọ́wọ́n bá lékẹ́ ó sì pa ogun ẹ̀rẹ́ pàwátá ọlọ́wọ́n bá parẹ́ yẹyẹ láàrin kájújú kálájú ọkùnrin náà wá ìbátọ́ wọn náà gbókó rẹ̀ ó jọ lójú ọlá tọ́lọ́wọ́n bá ṣe fún àrísìkí tọ́lọ́wọ́n bá ṣe fún ó kún lójú débi pé ó ń sọ fẹ́ni kejì rẹ̀ ìgbà tó mú káàkiri tọ́pàá lọ́wọ́ tí mú káàkiri gbogbo gbogbo àwàlá tó lójú àwàlá lọ́wọ́ tó gbogbo bí tó wó bí báwo ló rí bí sí báwo ló rí bí sí ọ̀rẹ́nìtò ọ̀rẹ́ ma azunnu an tabida hadhihi abada láíláí eléyìí ò lè parẹ́ gbogbo wà sí tó ń ṣe o eléyìí ò lè parẹ́ rárá tó rẹ́mi wọ́n kàn dùn wà sí ó sì nígbàtí ẹ̀bá gbọ́n àmà eléyìí ò lè parẹ́ mọ́mùlẹ̀ sí wà sí kankan wọ́n sọ fọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wà mẹ́ àzúnnù sáà ẹ̀tẹ̀kọ̀ ìmà àti pọ́jọ́ pé ní alkiyama tó fi ń jẹ́rù bà ní ẹ̀gẹ́ níbi ọmọ rúpọ́jọ́ mi ọmọ gbàwọ́ pọ́jọ́ pé alkiyama tí a máa ń bẹ̀ ọmọ sọ́jọ́ pé alkiyama ọ̀rẹ́ onímọ̀ ní kò sí nǹkan tí jọjọ gbé alkiyama rárá tó gbé tẹ́ rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbà mí tó bá bá rẹ̀ nípò tí kòròpọ́lọ̀ bá lè gbé òun sí ìyá ma fẹ́ síwà òun innal insana lè yàgbọ́ àrọ̀ ahùsáwùrẹ̀ ọmọ ẹni afẹ́ ma kọjá àlàsọ́ Ọlọ́run bá gbà mí afẹ́ ma kọjá àlàsẹ́sìn Ọlọ́run bá tọ́ bá rí ẹ̀kọ́ ìrìn owó so látara báyìí ọkùnrin náà wọ́n sọ fún pé wà máa àfihàn kò ní gbàgbọ́ wà máa àfihàn sáà ẹ̀tẹ̀kọ́ ìmà ilé ọgbà púpọ̀jọ́ ìgbèdà kìyàmà kan bẹ́ o wà la irú dìtù ìlà rọ́bì tọ́ torí jùmlà ẹlẹ́gẹ̀ẹ́jì wàlá irú nítù ìlà rọ́bì kí ni túnmẹ̀ a ní ọkùnrin ọkùnrin sọ fún ọ̀gbàgbọ́ fún jẹ́bìrì àti àmọ̀dẹ̀ tàbá ju ìsìn pé kódà tí bá padà sọ́dọ̀ ọlọ́run bá àti gan ajé pé jùmlà yóò mọ̀ àtakọ̀rọ̀ wọn yẹn eléyàn bá kọ́kọ́ jẹ́bìrì àti àmọ̀dẹ̀ òun náà ti sọ pé tóun bá padà sọ́dọ̀ ọlọ́run bá ó jẹ́ fóun náà bá ń pé wọ́n padà sọ́dọ̀ ọlọ́run bá yẹn ìdí tí n bá tí a wá padà sọ́dọ̀ ọba gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ òun tó ọ̀kan ń sọ pá padà yẹn lórí èròǹgbà ti ẹ lórí àkídà ti ẹ yẹn nínú ìmánì ti ẹ yẹn káti ẹ̀wà gbà bẹ́ẹ̀ náà èmi ọ̀gbàgbọ́ o àmọ́ káti ẹ̀ pé yóò wà tẹ̀lẹ̀ náà àà láàjìdánà khayran minha munqalaba sórí tọ́bá tún di john olówó ní tó jẹ́ gbogbo tó tún lóore jù báyìí lọ́lọ́wọ́ ó ṣe bẹ́ẹ̀ ọmọ ìgbé àwa yìí àwa a nípò lọ́dọ̀ ọlọ́run fún wa láyé ọlọ́run nífẹ̀ẹ́ wa lọ́lọ́run fún wa láyé ṣé wò sí ma pẹ́ ní táyé bá yẹ òun náà lọ wọ́n yẹ tó rápẹ̀rẹ̀ alkiyama láti máa rí so àti àdìsọ́kẹ̀ tó ló ní ǹgẹ̀ èmi olówó lè lótò wà torí pé ó lérò ìpọ́lọ́wọ́n bá fẹ́ràn ohun ó rò ìpọ́lọ́wọ́n bá àdékẹ́lá sí kàrọ́mà fóhun lòun fi wà ní lòun fi jẹ́ ẹni tó nígbà tó wà ní ayé yìí <coughs> so eléyìí báyìí inú nǹkan tó yá sí pé ó gbajúmọ̀ láwùjọ tiwa náà ni tó yá sí pé àwọn a rí inú àwọn àfá àwọn táwọn yẹn mọ́ ń pè láàfá lọ́dọ̀ ara wọn tó ma sọ wípé àà báyé bá ti rí fún yẹn lálkìyàmù ó rí pé àpẹẹrẹ ayé yìí àpẹẹrẹ lálkìyàmù àtayé láti máa rí ẹgbẹ́ tí ìkàtà oníṣọ̀kúsọ̀ kàtàkì ní Suleiman oníkíjípa so òun jẹ́ àwọn ọ̀rọ̀ kèfèrí àwọn ọ̀rọ̀ tó lè sọ̀yàn tọ́lọ̀wọ̀n bá bẹ́ẹ̀lẹ̀ ní kí sẹ́mà yìí alù ẹ̀lẹ́dẹ̀kẹ́jẹ̀ tí ó sì kú ní kú ẹ̀sẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn ń bẹ ní ẹnu ẹ̀gán àwọn àgbákú ọ̀rọ̀ so látara báyìí irú ẹ̀lẹ́ni náà ń sọ fẹ́nìkejì ẹ̀ pé à èmi ò nígbà fún mọ́jọ́ ìgbìdà òkè yàmà ń bẹ ohun a máa káàkiri ẹ̀wà pé ẹgẹ́ bí wọ́n ṣe ń wí káàkiri ohun tó ń ṣe wá sí òṣì káàkiri ẹ̀ káàkiri wá pé yọ́mọ̀ ẹ̀bẹ̀ náà tó bá tún di jọun bẹ́ẹ̀mì sallallahu alaihi wasallam náà ẹnìkan bẹ̀tẹ́ ní al'as ibn wa'i ìkánà àwọn kèfèrí ni lásìkò anábi sallallahu alaihi wasallam ìkánà àwọn olùgbógun ti anábi sallallahu alaihi wasallam òun náà sọ wọ́rọ̀ tí ọkùnrin kèfèrí ìsọ tí a sọ pé ó ń sọ fẹ́ni kejì rẹ̀ tó jẹ́ múmìnì òun náà sọ pé ọlọ́wọ́ bá ní kí lá ń sọ ọlọ́wọ́ bá ní ìlànà ṣé o rí ẹnikẹ́ni tó yẹ́ sí pé ó ṣe kèfèrí sí ọlọ́wọ́ bá rẹ̀ àfàrà ìtàlẹ́bì kẹfàrọ̀ bí rọ́bí bí ayatina ọlọ́wọ́ bá ní ìrànlẹ́bì sóòrí alliance ìdìnìwárí tó ṣe ó ṣe kèfèrí sí àwọn ayọ̀ ọlọ́run bá gbogbo àwọn àti ọlọ́run bá pátá àti al-ayatul kauniyya àwọn ayà ọlọ́run bá tó jẹ́ tẹ̀dá tọ́lọ́run bá lékẹ́ lájá láti jẹ́ kálẹ̀ bá mọ̀kọ́lọ́run bá ń bẹ àti àwọn al-ayatul shar'iyya àwọn ayà ọlọ́run bá tó jẹ́ ti ṣẹ̀ríyà òfin ọlọ́run bá pé ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí àbí àwọn ayé ọlọ́run bá tọ́lọ́run bá lè jẹ́ fún wa ní nípa pé nǹkan báyìí ń bẹ nǹkan báyìí ń bẹ gbogbo ẹ̀ pátá ló ṣe kèfèrí sí afọ̀rọ̀ àìjà lẹ́ni kẹfọ̀rọ̀ bí àyájìnà ọlọ́ni ìrìn ànábì sóòrí kéfèrí tí ó ṣe sóòrí ẹni tó ṣe kéfèrí pẹ̀lú àwọn ayọ̀ ọlọ́run ọba lè fi àyá jìnà tẹ̀fẹ́ jọ́mì ènìyàn wàkọ́lẹ̀ láújì yánà mẹ́lá wàwádàdà tí wá ń sọ fún ọ wípé tí sì ń sọ fáwọn sọ̀hábà rẹ̀ pé ibi táwà lówó dé lé ayé tó bá túnjọ́ gbìdà ṣe yáma láújì yánà mẹ́lá ọlọ́run tó fún mi lówó tọ́ ọjọ́ gbìdà ṣe tẹ́ ní yọ́bẹ̀ẹ̀wò èmi ọ̀kọ́kọ́ bà kú yọ́bẹ̀ẹ̀ náà àbọ́tọ́ bá jẹ pé ó ti ẹ̀wà máa bẹ̀ẹ́gẹ́ bẹ̀ sí ń sọ káàkiri ìtẹ́gẹ́ orí ikú ìtí tí ò yé ìtí ta ẹnìkan kú rínú yí tí ó bá ti ẹ̀mọ́ abẹ náà na uji ya nà mẹ́lá ètò lówó wà wá ládà ètò bímọ wọ́n sọ pé wo èmi ò ní fún ọlọ́run sí ààrẹ hatta takfura bi Muhammad tó fi ṣe gẹ̀gẹ̀ ríta lẹ́bí kí èso òjíṣẹ́ lọ ọkùnrin ni hatta tamuta wà tud'an tí tó fi kú tó fi gbé ọdìdẹ èmi ò ní ṣe gẹ̀gẹ̀ ríta lẹ́bí sọlọ́sọlọ́ àmọ́ bọ̀ bá fún mi láyé ẹgbà ló jẹ̀gbìyà kí ọwá búzẹ̀ rí ọjọ́ pẹ̀lú àkíyàmọ̀ kọ ọjọ́ pẹ̀lú àkíyàmọ̀ ní ah, ah, ẹ̀yìn musulmi ẹ̀yìn tí wọ́n kò bá ìdá ọ̀tọ́ tó bá túnra àwọn èèyàn wá sí tó pàlọ́jọ́ pẹ̀lú yẹn tó jẹ́ tẹ́lá àwọn tí bá gbà lóòtí àwọn ọmọ fẹ́ tó lọ́lọ́mí máa rí pé ẹ̀wọ́n gọba tó bá ti yẹ̀wọ́n yẹn

wípé wàlá irrujitu ila rabbi tó bá ti ẹ̀jẹ́ sí pé ọjọ́ pé dàrùkì ọmọ padà bẹ tá padà sọ́dọ̀ ọlọ́run ọba tẹ́mi náà padà sọ́dọ̀ ọba tó dá mi gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wí káàkiri tẹ́mi ọgbàgbọ́ yẹn la ajidanna khayran minha munqalaba èmi ó tún rí tó ju ọgbà yìí lọ́gbà tó wà ní ayé ẹni kéjì rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ wá ń sọ fún wàhúwà yóò hàwírù lẹ́ni tí ń ṣe wá sí fún ó ń ṣe wá sí fún wípé akẹfọ́rùta bí lẹ́ni kọlẹ́kọ̀kẹ́ ní túnrọ́ọ̀lù ó ní àà tó fẹ́ tó wá lẹ́tọ̀ sí ọ bẹ́ẹ̀ báwo ló sọ́rọ̀ bẹ́ kí ló sí ọ tó fi máa ṣe kèfèrí sí ọlọ́run bá rẹ akàfọ́rta bí lẹ́ni ìkọ̀lẹ́kọ̀ọ́kà ní ìtùrọ̀ ọ̀bẹ̀ ọlọ́run bá tó jẹ́ sí pé ó dá ọ látara yẹ̀pẹ̀ àwọn ọ̀rọ̀ tó wà ń bí báyìí òun náà ní pé ọkùnrin onígbàgbọ́ yìí

bákanáà ṣé ọkùnrin yìí ṣé wọ́n dá látara yẹ̀pẹ̀ ní ọkùnrin tó dájú kọ yìí wọ́n dá látara yẹ̀pẹ̀ látara àtọ̀ òun náà ni wọ́n ti dá àmọ́ wọ́n dá padà sí aslu ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ ayé ó dá padà lọ sí ìpìlẹ̀ bàbá wa àlẹ́bí Adam torí pé lọ́dọ̀ àwọn àfà hukmul asli ìdájọ́ tí asli bá mú ìdá حكم الأصل حكم للفرع ìdájọ́ tí asìlù bá mú òun náà ni fáyé náà mú ẹ̀rùn pé asìlù ẹ̀nàbí adam tòrọ́bù ni gbogbo àwátá wà ń bí báyìí àti gbogbo àwọn ọmọ ẹ̀nàbí adam pátápátá fárí ìwìlà jẹ́ látara ẹ̀nàbí adam so ìdájọ́ tí wa náà ni pé láti bí ẹ̀fẹ̀ láti wá torí pé bàbá wa ẹ̀ntọ́kọ́ jẹ́ ọmọ èèyàn lórí ilẹ̀ láti bí ọlọ́run bá lè so owó gbàtígbà tẹ́ bá ti rí bẹ́ẹ̀ adam lọ́lọ́rọ̀bà ìlékẹ́lá ń rí fàásí ọlọ́rọ̀bà ìlékẹ́lá wọ́n fún àwa náà ní ṣókùn bàbá wa torí pé àmà rẹ̀lẹ́ ayé tí èbá ṣe pé látara yẹ̀pẹ̀ náà ní ilẹ̀ wa ṣe bá ní ṣe àkàfọ́rtàbí lẹ́bí ìkọ́dàkọ́kàmí tọrọ ọgbẹ̀ ó ní sọ fẹ́ ṣe kèfèrí ní kí ló fà á kí ló sí ọ́ kí ló sàgbárí ẹ̀ tó ṣe kèfèrí sọ́lọ́run ọba tó dáa láti bí ẹ̀fẹ́ tó ń mẹ́bí núkófà ó ní lẹ́yìn náà ọlọ́run ọba àdíkẹ́lẹ́wà dáa láti omi núkófà omi lọ́gbọ́lọ́gbọ́ àtọ̀ eléyìí tí ń jáde látara ọkùnrin أمرني هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا أمرني هل سريها لما ومن بأهل من الله فأمر بين بينه هل أتي حمزة مجيجي إذا استفهام لمن شيء إلا نمكن هل الاستفهامية هل إذا ما بين هل أكلت ǹjẹ́ ó ti jẹun àrùsọ̀ láìta ǹjẹ́ ó ti kírùn gbogbo ayé bí tí halwa yìí ta bá fi hamdatul istifahu sí yọ́nà àrùsọ̀ láìta àkálítà halniya ìbéèrè na mafi bèèrè ìjẹ́ a mọ́ nínú ayà yìí kìí ṣe bèèrè halwa ìdìmánà kọ́d ọlọ́wọ́ bá ní hal ata ala al-insan ọlọ́ni kọ́d ata ala al

ilé ilá ilé yìí pé wáyé pé ìpìlẹ̀ wa òkú ni wá nínú sórọ̀tù Mulk láwọn bá fi sọ wípé huwa alladhi khalaqa al-mawta wal-hayah nínú tafsir tó wà lábẹ́ ayà yẹn pọ̀ àmìlẹ̀ tó mẹ́ sábà tó bá ní tàwà yìí kí lọ́pàá tọ́lọ̀ ọba àdíkẹ́lá sọ kọ́kọ́ sọ pé ikú ló ń kọ́kọ́ dá kó tó dá àlàáyà ìmọ́sẹ̀lú o náà ni pé àwọn mẹ́yàn ní àsìkò kan nígbà tọ́wọ́ lọ́wọ́ ọba àdíkẹ́lá ò tí ìjáwa fi ìṣọ́kùnrin mawòrì a wà nínú ìdájọ́ pé òkú ni wá òkú ni wá ń gbà yẹn nígbà tọ́lọ̀ ọba àdíkẹ́lá ò tí lẹ́yìn tọ́lọ̀ ti dá ní máa bẹ àwábẹ̀rẹ̀ sí máa bẹ ó pé ikú lọ sáájú wa àìmá bẹ adam àìmá sí àìsíláyé ìjókù òun nìpínlẹ̀ gbogbo wa ẹ jẹ́ ká wò ní sí káàbù ká ní 100 years nísìn tó ní pé ní tó dájú ní pé èrí ẹnìkẹ́kẹ́ tó ti pé 100 years ní mọ́sálásí 100 years sí kò sẹ́lì kẹta jẹ́ báyìí lórí rẹ̀ Ádámù ni wá òkú ni wá ń gbà yẹn náà ìgbà tó yá ọlọ́run ọba àlékẹ́ à ń bẹ tọba tó yá ọlọ́run ọba ló ti pa símá tọba tó yá ọlọ́run ọba ló ti wá jáwa àmọ́ bẹ àwọn màrọ́ tọ́lẹ̀ àwọn stages ìpele tọ́mọ ẹ̀jẹ́ ènìyàn kọjá lórí ẹ̀dìyàn àti kọ́kọ́ wà ní ìpele kan àjẹ́ ìdí òkú ni wá ìgbàtọ́ yá ọlọ́run bá níkẹ́lá dáwà nígbàtọ́ yá àtújókù nígbàtọ́ bá yá ọlọ́run Ah, ẹni wọ́n sọ fún ẹnìkejì ẹ̀ pé akafarta billadhi khalaqaka min turab thumma min nutfa thumma sawwaka rajula Naam, ibi tí mo ti wá lọ ní pé ọlọ́wọ́ alẹ́gbẹ́ sọ pé lam yakun shay'an mazkura. Ọlọ́wọ́ bá ní ọlọ́run bá lẹ́yìn táà wá máa bẹ táà ti jẹ́ni tí ò bẹ tó ẹgbẹ́ òkú ni wá ọlọ́láwọ̀ náà ọba àdékẹ́lẹ́wà dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú kò fẹ́ ti àmṣàgé ọlọ́run bá lọ́run dá wa láti ibi inú púpà omi àtọ̀ tí ń jáde láàrọ̀ ọkùnrin àti obìnrin amṣáàjì tí ó rò papọ̀ tọkùnrin àti obìnrin ó nítorí ẹ̀lọ́bí jẹ́ pé nínú súnwà mí nínú jújú àmà ọlọ́run ọba àdíkílá sọ pé òun dáwọn mẹ́jẹ́ ènìyàn látara omi kàtọ́ ẹgbẹ́ oúnjẹ àdé yọ́ kúrò jù bẹ́yìn ní súnbí wọ́tàrọ ibè omi tó ẹgbẹ́ oúnjẹ láàrin súnbí omi tí jáde lẹ́yìn ẹ̀yìn báyìí láti inú spinal cord ọkùnrin wátàrọ́ ìf àti nínú báyà obìnrin so nítorí ẹ̀ omi tí ọlọ́run bá dékẹ́lá fi dáwà ìmá ń jáde níbi egun ẹ̀yìn ọkùnrin láì tóbìnrin á jáde níbi báyà obìnrin ẹwà tìgbàtọ́lọ́run bá dékẹ́lá sọ̀rọ̀ yìí gbogbo àwọn tí bá ń ṣe sáyẹ̀nsì pátá wọ́n ma kọ̀fàmù ayà ìní wọn ní takò kò sísáìlì kẹta takò pé ìbítọ́ omi tí ọlọ́run bá ní kíláàsì jẹ́dà kí ṣe pé àyèmí èsì ní jíjáde kò sísáìlì kẹta tó lè kú bẹ̀rọ̀ lára àwọn ìyẹn ìjáàzù ìkọ̀hánì ọlọ́ọ̀bá ni yakhruju min bayni silbi wat-tara'ib sọ́lọ́ọ̀bá ní omi yìí lòun fi dáwà omi tó lẹ́ni omi tó lẹ́nu mi náà omi tí sì rán ni kálìbà mọ́ bí ọmọ ẹ̀dẹ́yìn yẹn ti bá ti lẹ tó bá ti yẹ pẹrẹ tó ọlọ́wọ́ bá wá sọ pé ẹni wá sọ pé tó mẹ́ ni nùkúfà ọlọ́wọ́ bá tó wá já ọ láti ara nùkúfà ìyẹn ni pé àwa sùlálà àwọn ọmọ ànẹ́bí adama ní ìfà sí mẹ́ lẹ́yìn náà ọlọ́wọ́ bá rí kẹwàá sí ọ déédé ní ọkùnrin tó pé náà nínú ayà yìí nǹkan tí ọkùnrin yìí ń sàlàyé fún ẹni tó jẹ́ mùmìnì tí ń sàlàyé fún kẹfìrí òun náà ni pé ìwọ́n tó ẹ́sí pé ọlọ́wọ́n bá lè kẹlá dáwọ láti bí nǹkan tí ò sí láti bí òkú lọ́wọ́n bá lè kẹlá ti wá dáwọ tí lórí tó wà máa takò pọ́lọ́wọ́n bá lè kẹlé òdòdó òdìdé eré na mọ́ sọ wípé àti ìjájú bí bàdáà ká máa mú ẹ̀rí wá àbíká sọ pé القادر على البداءة قادر على الإعادة ẹni tó bá ní ẹni tó ní agbára láti dáwà níbi tí ò sí nǹkankan níbi àìsí ó ní agbára láti dáwà padà nígbà tàbá múkan ọlọ́run bá dáwà minẹ̀lẹ̀ adam ọlọ́run bá dáwà láti di nǹkan tí ò sí láti di pé àjẹ́ ọlọ́run bá wá dá wa sí ayé ẹ̀dàkù kí wá ní ọmọ wá tako làákàyè wa nígbà tọ́lọ́run bá lè kẹ́lá níta bá kú òun gbòwà padà sọ́lọ́run bá lè kọ́ ti kọ́kọ́ dá wa ló ti kọ́ dá wa sáájú tẹ́lẹ̀ ní níbi àìsí kẹ̀kẹ́ níbi àìmọ́bẹ́ ṣẹ́lá ọlọ́run bá wá dá wa à ń bẹ lẹ́yìn tàbá tún kú náà wá bẹ mọ́ tọ́lọ́run bá lékẹ́lá tó wá mú wa sí níbẹ̀ padà sọ́ sí ọwá nira fọ́lọ̀ ní ṣe bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà irú àwọn stages méjì yẹn ti pass through rẹ̀ stéjì alákọ̀ọ́kọ́ àti òkú ni wá ọlọ́run bá dáwà àrúgbẹ́ tó bá tí wáyá láti wá kú ọlọ́run bá ní tàbá tí wá kú ẹ̀wọ́n tó wá dáwà ìgẹ́ fún bí àpẹẹrẹ sí èyàn kan ló ṣe fóònù yìí èyàn tó ṣe fóònù yìí sẹ́gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè pọ́n ṣe kó lè pọ́n ṣe fóònù yìí kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àrùn ìgbà tí fóònù wá bàjẹ́ tó wá ah, ah, àwọn ènìyàn ní eré ni tó náà kó tẹ́lẹ̀ yìí bó bá bàjẹ́ tí ò rí kankan tí ò rí gbogbo àwọn pàtí tó fi ṣe léyìí tí ò rí wọn kójọ mọ́ tí wọ́n ti jóná ẹni tó lágbára fi ṣe léyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ebọ́ ma tó fi ṣe kò níra fún àtúntì tèmí tẹ́gbé ẹni tí bá ń ta gbogbo ẹni tó ṣe fóònù yìí tí fóònù yìí bá rún tó bá jóná tó bá ń sọ pé ẹni ẹbá sọ tó lè ṣerú ẹ̀mí kí ẹ̀gbá máa takò ẹ̀gbá sọ pé wèrè yán wèrè yán àlóhun ló ṣe ọ̀pọ̀ dáhùn ní nípìnlẹ̀ òun ló ṣe fóònù ìwọ́n rí rí tẹ́lẹ̀ olóhùn òdúdó tó jọba ìrí òun ló ṣe kò sínú ẹ̀tẹ́lẹ̀ òun lọ́mọ tó kójọ tó tó papọ̀ tó fi ṣe tó bá wá bàjẹ́ tó ń jégéjégé tó jóná tó bá tó sọpọ̀ fóun lè sèmí mọ́ sí mọ̀ torí pé ó ti ṣe nǹkan rí láwọn láwúsá òbí mọ́ sọ fún yẹn gbà mí pé tọba bẹ́ fáwúsá lóògùn láwọn ni tó ṣe orí ẹni tó bẹ́ fún mi tó ṣe orí ààrẹ ẹ̀rọ kò sí gbogbo ẹ̀sákò ìdí ò sí orí fóònà sí àwọn pẹ̀lẹ̀ òṣìṣẹ́ so èyàn ti ṣe nǹkan rí tọ́lọ́wọ́ bá lè ṣe láti já wa rí nínú àìsí ọlọ́wọ́ tó wá níta bá wá tó wá kú tààtà ìsí bákanáà owó tó wá tún wá dá padà bí ìpele alákọ̀ọ́kọ́ sera nisi into inti eni so buke beri ni pe agafarta billadhi khalaqaka min turab so be se ke beri pẹ̀lú ma tó jẹ́ pé ó dá láti nu yẹ̀pẹ̀ ni tó jẹ́ pé tó bá kú na inte yo le mu ko padà bí yẹ̀pẹ̀ àbí aila mitna wa ah te ta bá kú ta bí yẹ̀pẹ̀ ìtí wà ń làgá àwọn kèfèrí ni ẹ̀wọ̀ àìdá mítnà wà kúnnà tùrọ́bà nínú sọ́rọ̀tù kọ́ tí ń gbàtà bá wá kú táà ti dí ẹ̀pẹ̀ Ah, ọlọ́run tó wá gbé wà nílé kọ́ lẹ́ni wá bí sọ fún pé ṣe bí ọlọ́run bá náà ọ̀lá pàtàkì tó rọ̀ láti bí yẹ̀kẹ́ tó lóò dìyẹn náà lọ́run bá ti dá ọ̀ tó mẹ́mi lóbòbà nígbàtọ̀ yá ọlọ́run bá tó ní ní ìsórí lèyàn ní yẹ̀kẹ́ mẹ́ ọdún wọn dá wọn látara àtọ̀ ọlọ́run tó dá yín látara àtọ̀ ثم سواك رجلا لين تنون دايلا لاتوتن اولو با دي توا سي او غو ديري لوكوري باي bẹ́ẹ̀ náà ní tọ́jú ìrìnà kìyà tọ́ bá kú tó di ẹ̀pẹ́ ọlọ́run bá ní pẹ́lú fún ìgbé látara ìyẹ̀pẹ̀ yóò tún sí ó tó kùn dúró dédé lọ́kùnrin láì tó dùn láti bẹ̀rẹ̀ nǹkan ó ní agbára bẹ́ẹ̀ tó rún náà ló ṣe nígbàtí ò sí nípìlẹ̀ náà ó ní lákínà huwa Allahu rabbi wàlá ushriku bi rabbi ahada ọkùnrin wá ń sọ fún ẹni tó jẹ́ olùgbàgbọ́ wọn sọ fún pé àmẹ́mí o lákínà ìtumẹ̀ ní pé lákín ana lákín ana wọ́n wá so méjèèjì papọ̀ wá ní lákínà lákínà wọ́n mẹ́sọ pé lákín ana nítorí kí ní o ìkùnáàbù wọ́n fẹ́ sí ìkùnáàbù ìkùnáàbù ní kí a máa fọ̀rọ̀gùn wọ́n ni lákínà ṣe wá ní lákínà yìí ẹni tó bá gbé mùsáàfù dání tó bá gbé kùrán dání ẹ̀rí pé lórí hamza yẹn ẹ̀rí dáírọ̀ kan ẹ̀rí òjò kan bẹ̀ ó ní nǹkan tó bàbá yìí àwọn òdó tí sì máa ń wà nínú àwọn kùránì bẹ́yẹn wọ́n pé eléyìí ṣe sùkún nínú arọ́sùmù nínú arọ́sùmù mustaf wọ́n náà ń pè ní arọ́sùmù osmani tàbí kan pé rọ́sùmù mustaf àbíkan ní kọ́pù mustaf tó pé àwọn kọ́pù ta ní bá ti ń kọ̀ǹkan ta ní lọ́rọ̀ ọ̀nà mẹ́ta ni a ní kọ́pù mustaf a ti ní alkọ́pù ìmláì a ti ní alkọ́pù làárúbí bá ti ń kọ

tó bá wá lè kọ́ ní sákù mọ́ alùkùnrin kéèlè ṣùkú lómi ó ti túnmọ̀ nǹkan míì tó bá jẹ́ sí ilé ìtẹ́kọ́ ní tọ́bárọ̀kọ́ ní sákù nínú alùkùnrin ní sákù yẹn wá tó wá yíro gbogbo tí èsì pé sákù yẹn ó wà fẹ́ríkà kí èsì pọ́ dàbí ẹyí ó dàbí george tí ìbáyẹ̀kọ́ bá rí bẹ̀ tó wáyẹ̀kọ́ wà sákúlà ó yíro gbogbo irú ẹbẹ́ tẹbátí irú ìkẹbẹ́ tẹbátí irú al-Qur'an ẹ ma rí tẹbátí lórí àwọn harfu àwọn ṣorúkú ní ilá mẹ́jẹta alákọ̀ọ́kọ́ alhamza al'alif ẹlẹ́kẹjì alwa àti aliyah tẹbátí rí lórí ìfẹ́ harfu yẹn má ẹ gbọ́dọ̀ pé waslan for waqfan ẹ bá bẹ́ sí waslu ẹ bá sì fẹ́ dúró lórí kálímà tí ó ní tó ní irú ìjọba ẹ gbọ́dọ̀ pé harfu tí òdo yẹn bá wà lórí ẹ̀ tó lẹ́gbẹ́ òdo tó sákùnẹ́ ni o ìdájọ́ tí ẹ̀yẹ èyàn ní pé waslan wa wasfa tẹba bẹ́ kàkọjá ẹ̀lú pé tẹba bẹ́ irú ẹ̀lọ́wà ní alladhina amanu amanu yẹ tẹba wẹ̀ ní wáwùlẹ̀ ẹ̀rí alìkù kẹrẹ yẹ wáwùlẹ̀ alìkù náà àti òjòrògbòrò yẹ lórí alìkù yẹ ẹ̀gbọ́rọ̀ pé bẹ́ẹ̀ náà ni ùláì ùláì lẹ́rin amúdá ùláì wáwù kẹtẹ̀lé wáwù ẹ̀sọ pé úláì ẹgbọ́nà pípẹ̀ wáwù yẹn parẹ́ ni wọ́n ṣe ziyádà ni nínú kọ́tù bá ti ń kọ Kùránì ni ọ wá yàtọ̀ bẹ́ẹ̀ náà ni yà náà bẹ́ẹ̀ náà ni yà tẹ bá rí bẹ́ẹ̀ náà sákọ síbẹ̀ ẹ̀ nípe náà ọ wá yàtọ̀ sí ilé tọ́wà ń báyìí ilé tọ́wà ń báyìí òun wà spherical òun dà gẹ́gẹ́ bí ẹyin ilé tọ́wà lórí ilé ìjẹun èyẹ tọ́wà gbé Kùránì darí ẹ̀ òun tí ẹ̀ ọ̀nà méjì rẹ̀ lè gbàká níbi wáṣlù kìrọ́ à méjì lọ́wà lórí ẹ̀ níbi wáṣlù tàbábẹ́ ìdápapọ̀ pẹ̀lú kálìmọ̀ tó wà lẹ́yìn ẹ̀ tàbábẹ́ ìdápapọ̀ ọ̀nà méjì rẹ̀ gbàká àwọn kan ó se wọ́n fi alìfìyàn rẹ̀ wọ́n ni láàkí náà húwà mọ́ wọ́n pe alìfìyàn wọ́n fi se mọ́jú wọ́n ni láàkí kìrọ ẹlẹ́ẹ̀kejì níbi wọ́sílù wọn ní pé harfi ẹ òun ní kìrọ Hafs and Asim ilé tó gbajúmọ̀ tánkà ní kìrọ Hafs and Asim ẹgbọ́dọ̀ pé alifiyar pé lakinna huwa Allah lakinna huwa Allah ẹ̀ níbi alifiyar kìrọ ẹlẹ́ẹ̀kejì amẹ́tọ́máàtì ní wákùfù tẹ́fẹ́ dúró lórí láàájí ilẹ̀ yìí ẹnu àwọn kòrọ́mù kò àwọn olùmọ̀ ní tẹbàfẹ́ dúró mẹ́tẹ ní láàkínà ẹfà ẹdùn mẹ́fà ní tó pẹ́fẹ́ ti wá pẹ́fẹ́ dúró sílẹ̀ ní kẹsọ pé thumma sawwaka rajulan láàkínà thumma sawwaka rajulan láàkínà náà ẹfà bẹ́ tó pẹ́fẹ́ dúró sílẹ̀ tó sí ẹka tó bá tàbí sàlàyé ilé ìbáyìí o ní pé a ma bá wé pàdé tó pọ̀ nínú Al-Qur'an tí a ti pé èyàn sí ní ma kí àwọn ìdájọ́ tó wà ń tó àwọn ìdájọ́ tó wà ń ní ṣókí òun náà lílé aka alifu yẹ ìtìfáfọ́n ní ìpanupọ̀ gbogbo àwọn olùmọ̀ nípa kẹrọ́hà àmọ́ tó wáyé pé wọ́sùlù afẹ́ kápapọ̀ pẹ̀lú pẹ̀lú kálìmọ̀ tó wà lẹ́yìn rẹ̀ ní táà ní dúró nínú kìrọ́ àkẹ́ àkà àbí alìfìyàn ti àfà nínú kìrọ́ àmì ànífà àbí alìfìyàn kò ìtumọ̀ ìtọ́fà tí wọ́n lè gbé nǹkan ẹ̀sí lórí nìyẹn ọkùnrin wá sọ pé lákín nà húwà lọ ó ní àmì mi o èmi o èmi gbà tí ọlọ́run ọba mi ní òun ni Allah Rabbi òun sì lọ́ba tó dá mi òun lọ́ba tó pèsè nǹkan yìí fún ọ òun lọba tó sì lè gbápò lọ́wọ́ rẹ̀ òun lọba tó sì hánà rẹ̀ fẹ́mi òun sì lọba tí ń pèsè jẹ́ mú àti gbogbo nǹkan òun lọba tí ń ṣe bẹ́ẹ̀ fẹ́mi láàkí nẹ́rù ọlọ́ ìmígbà ẹ̀kọ́ lọ́wọ́ bá ní rọ́bí olọ́lọ́wọ́ bá ní wà láàrú ṣìríkù bí rọ́bí àhàdà èmi ò sì ní ṣe kí ní o mi ní fi ẹni kẹ́kẹ́ sí orogún pẹ̀lú ọlọ́wọ́ bá tọ́ dá mi mi ní fi ẹni kẹ́kẹ́ sí orogún fún ọlọ́wọ́ bá tọ́ dá mi gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe yìí èmi sì nígbàgbọ́ sọ́lọ́run ọba pé gbogbo nǹkan tí ó bá wá ní dáadáa látọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá ṣe bá ní sí gbogbo tó bá sì wá ní dàkejì náà látọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá kìí ṣẹ̀dá kankan ní mọ́ kàyàn àfọ́lọ́run ọba ní ṣe gbogbo ẹ̀ ah, di ọ̀sẹ̀ tí a máa tẹ̀síwájú lórí àwọn àlàyé àyà tó kù subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka